ìyá rere ti lọ ojú wa túnra rí bó ti wù kàn pẹ́ láyé tó wọn máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ́nà ìdí rẹ̀ kí gbogbo ẹbí ará ọ̀rẹ́ mọ̀. tèmi kéde ìpapòdà yàríà ìyá yàríà queen elizabeth gàmọ̀ sí mọ̀mọ́ eli nígbà yẹ́rìyàn yòólà sùn nínú olúwa lọ́jọ́ tọ́sí ọjọ́ kẹjọ ọdún twenty twenty two mọ̀mọ́ ríà ìyá eli onífọkànsìn àtọ́níwà tútù bí àdàbà náà mọ̀ sí ngbà yẹ́rìn ikú ni dùn wá o èsì wọn máa ṣe sí ni gbogbo ọmọ àti ọmọ ọmọ lómi ṣe dàrọ́ lè yìnrín o yèyé tásì yèyé ani yèyé andrew yèyé edward ìyá dáadáa olùkọ́ ọmọ rẹ̀ ìpàdé dílọ́jọ́ mìíràn ọjọ́ rẹ ni o fún elizabeth mọ̀mọ́ eli ńlẹ́ o ọmọ ọba lọ́nà dúdú ọba lọ́nà pupa ọba lọ́nà rugbarugba lóde ọmọ lóko rẹ̀ mọ́dọ́dín mọ́lẹ́ oríjòrì lóde títí láì náà máa máa ṣe ìrántí rẹ o. ìyàrí akùnrin o ìpàdé di lọ́jọ́ ya nìsímọ́ o olùkéde gbogbo ọmọ àti ọmọ ọmọ fún gbogbo ẹbí. àtúngbé